ní àwọn tí a fi mọ́ mọ̀ pé lágbájá kú rè á ó sùn rè láti bọ̀tán àyàwó balẹ̀ he lórí ń bọ̀ bá kú òun náà ni kéèyàn kú lálẹ́ ẹjọ́ jùmọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam wọ́n ni wọ́n mi muslimin yamutu yawma aljum'a aw laylata aljum'a illa waqahu allahu fitnatan anybody tó bá jẹ́ mùsùlùmí tó bá kú níbi ojúmọ̀ ojúmọ̀ jímọ̀ ní jẹ́ àbálẹ̀ jímọ̀ anábí lọ́lọ́wọ́ ńlá nínú fìtínà sáré lọ́wọ́ ńlá nínú fìtínà sáré èrè pé inú péyàn láti bọ̀tán rí náà sáré ìṣègbè lẹ́yìn ọkàn gbà kọjá déyé èdè gbangba wájú ọlọ́run ọba láìsí péyàn gba wàhálà kọjá ni ẹni tí ọba bá wàhálà ń bẹ́ ni ó láti bọ̀tán rí àwọn òyìnbíyàn bá ti rẹ́ escape gbogbo ààyè ẹsẹ̀ bí tinú sáré ó dẹ̀ ẹlòmíì ń bẹ yóò wà lìjẹ́ náà ni ṣùgbọ́n náà sáré olówó aṣọ ẹ̀ ní pẹ́pẹ́ àwọn lágbára púpọ̀ ẹni tí ó wọ àlìjánná ojú yóò rí mẹ́wàá nù sáré ọlọ́mọ sì ti wà bẹ́ẹ̀ mọ́ sí táwọn obì wa náà bẹ́ẹ̀ ṣùgbọ́n ní lábìlẹ̀ ní bá kú jọ júmà tọ́lọ́ fi kú rẹ̀ síjọ júmà àbálẹ̀ júmà olórí ẹni bẹ́ẹ̀ ọlọ́run ó sọ yóò dáàbò sáré bàbá wa ń máa ń kà lálẹ́ júmà ara miscalculation náà ìdá wa ń pè lálẹ́ thursday lẹ́nu ẹ́ òun náà ni lẹ́yìn látò jùmọ̀ òun lálẹ́ jùmọ̀ alẹ́ táwa máa ń pè lálẹ́ thursday òun lálẹ́ jùmọ̀ lópọ̀ òru ni ó ṣáájú lọ́sán wa tẹ̀lé ọ̀sán rẹ̀ láfi wá kírun jùmọ̀ torí pé tó sùn bá kọ́ lé lálẹ́ ọ̀sán rẹ̀ láfi ṣe kí ni láfi wá gbààwẹ̀ eléyìí tún jẹ́ ọ̀kan